àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múri tájọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadi lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú òkúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ ọ̀ òkúrọ̀ gbogbo wọn o. kàláwù ìṣọ́ sọ́wa káàmẹ́jì pèfè ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ṣe. Mm, mm. Mirza Ghulam Ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múlùbàdàn ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá à ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ o tó ń jẹ́ kọ̀dé ìyá níyà kí gbogbo wa lọ máa dájú ó kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ṣọ́ wa ká má di kẹfẹ́ ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya káláwù làwà níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́yìn nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. bisimilahi walhamdulilahi wasalaatu wasalaam ala rasulillah wasalaamu alaykum wa rahmatullahi wabarakatuhu mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Talim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín asòfíà dátù tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn súfí onítọ̀rí kọ̀ lòdì sí ẹ̀sìn islam ẹ̀sìn súfí onítọ̀rí kọ̀ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí àwọn irọ́ ńláńlá tí sheu ahamada Tijani pa tí àwọn mùrídì rẹ̀ gbà á sí òdodo àwọn irọ́ ńláńlá kì í ṣe irọ́ wẹrẹ o àwọn ìyáláyà irọ́ àwọn irọ́ tó gbẹnu tán àwọn irọ́ kàyéfì àwọn irọ́ tí kò sóòkọ míì tí a lè pè é ju irọ́ lọ èyí tí Shehu Ahmada Tijani pa tí àwọn mùrídìí rẹ̀ sì gbà á sí òdodo episode twenty nine alẹ́ òní ni alẹ́ Jímọ̀ alẹ́ ọjọ́ Júmọ́ déètì òní ni ọjọ́ kejìlá oṣù kejì oṣù sọ́fà ọdún 1444. nínú episode 28 tí a ṣe kọjá ní alẹ́ àná. mo mú àyọkà wá látinú tírà àtọ̀ríkọ̀ àtìjàníyà tí a mọ̀ sí jawahirul maani wabulughul amani. ní ibi tí sheu ahmed àtìjáni ti pa irọ́ ńlá mọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam irọ́ tí sheu ahmed àtìjáni pa yìí ló fi dá tọ̀ríkọ̀ rẹ̀ sílẹ̀ mo sì bi wá léèrè lánàá wípé ta ni ó gbàgbọ́ nínú irọ́ yìí ta ni ó gbàgbọ́ nínú irọ́ yìí bákan náà ta ló ní ìtàn mìíràn lọ́wọ́ tí ń sọ nípa ìdásílẹ̀ tọ̀ríkọ̀ àtìjàníyà títí di àsìkò yìí ẹnìkan kan ò tí ì yọjú ẹnìkan kan kò tí ì yọjú mo wá ń fi àsìkò yìí sọ fún wa wípé. tíra àwọn onítìjà níyà yìí tíra yìí jàwá erùlè màá ní pàbùlùkù àmání tíra yìí ó ní tíra àkọ́kọ́ fún gbogbo àwọn oní tìjàníyà káàkiri àgbáńlá ayé tí àtẹ̀wò yìí. tí àtẹ̀wò yìí. kí àwọn onísúfí kí wọ́n bọ́ta kí wọ́n sọ pé kìí ṣe tí àwọn kí wọ́n wá mú tí àmì ìjáde tó sọ bí ṣéwù ahmada tijani ṣe dá tìjáníyà sílẹ̀ tó yàtọ̀ sí èyí tí wọ́n tẹ̀ sínú tírà yìí. ẹ rí i pé mo sọ wípé orígun márùn-ún ni orígun ẹ̀sìn àwọn oníṣúfí. orígun márùn-ún ni orígun ẹ̀sìn àwọn oníṣòfì orígun àkọ́kọ́ òun ni alikadibu wọlifitiro irọ́ pípa àti àdáparọ́ ìparọ́mọ́ni ẹni ń bá fẹ́ ṣe súfì ó gbọ́dọ̀ jẹ́ ògbólógbò òkùrọ́ ẹni bá fẹ́ ṣe súfì ó gbọ́dọ̀ parọ́ ju olè lọ ó gbọ́dọ̀ mọ irọ́ pa ju olè lọ ẹni bá fẹ́ ṣe súfí ó gbọ́dọ̀ mọ̀rọ̀ pa ju alágbèrè lọ ẹni bá fẹ́ ṣe súfí ó mọ irọ́ pa ó mọ irọ́ pa ju ọ̀daràn lọ iṣẹ́ àkọ́kọ́ orígun àkọ́kọ́ nínú tasawufu òní alikẹ́bíbú wàlì ìfìrọ́ alikẹ́bíbú wàlì ìfìrọ́. ibi tí àwọn àfáà súnà táwọn bá ti ń tọpinpin àdíìsì kí wọ́n tó lò onísúfí wọn kì í tọpinpin àdíìsì àdíìsì jákújákú àdíìsì rádaràda àdíìsì tí ò lẹ́sẹ̀lẹ̀ àdíìsì àgbélẹ̀rọ ni onísúfí máa ń wá káàkiri láti fi gbé ìṣìnà wọn lẹ́sẹ̀. bí onísúfí bá sì ṣèṣì mú àdíìsì tó sọ yìí wá kò ní lóore kò ní lóore. ká tó wá bọ́ sínú irọ́ míì tí Shehu Ahamada Tijani tó pa tó jẹ́ ìyáláyà irọ́ tí àwọn mùrídìí rẹ̀ sì gbà bẹ́ẹ̀ tí wọ́n gbà á sí òdodo mo fẹ́ fi ìkéde kan síta ìkéde àkọ́kọ́ ẹ dákun nítorí àlọ́ ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa lórí program ẹ má fààyè lẹ̀ kí àwọn ọ̀tẹ̀ ẹ̀sìn rí ọ̀nà da anger face bo ètò wa wọn ò fi ètò yìí lọ́rùn sílẹ̀ anger faces lẹ́yìn náà rí tí wọ́n ń dààbò yìí wọn ò fẹ́ kẹ́yìn ó gbódodo nìí ẹ̀yin náà wá da love and life kẹ́ dáàbò ẹ má jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ máa rán létí ẹ kà á kún ojúṣe yìí. ẹlẹ́ẹ̀kejì ó ṣeé ṣe kí onísúnfì kan kó ti bọ́ta kó ti sọ pé òun fẹ́ jà raburabu òun fẹ́ dìfẹ́ǹdì ohun tí ò ṣe dìfẹ́ǹdì ti ṣe àtàsọ́wúfù èmi lè mọ̀mọ́ o torí pé látìgbà tí mo ti unlike tí mo ti unfollow àwọn àwọn tí wọ́n ń pera wọn ní onísúnà àmọ́ tó dá sí pé bloggers ni wọ́n wọ́n ń pera wọn ní onísúnà àmọ́ bloggers ni wọ́n kákọ́ọ̀sì ni wọ́n kákọ́ọ̀sì ni wọ́n bí ẹgbẹ́ awo bí ẹgbẹ́ ìmùlẹ̀ ni wọ́n ṣe ń ṣe lórí social media. látìgbà tí mo ti ọ̀nfọ́lò wọn àṣé àwọn ló jẹ́ kí n máa rí àwọn àwọn fídíò kan wò so mi ò fi bẹ́ẹ̀ rí àwọn fídíò rádaràda wò mọ́ nínú àwọn fídíò àwọn oníṣòfì látìgbà tí mo ti unfollow àwọn suna bloggers àwọn tí ń pera wọn ní onísúnà àmọ́ tó gá sí pé àwọn ni wọ́n bá Ṣàngó ṣe àwọn ni wọ́n bọ Ọya ṣe àwọn ni wọ́n bọ Ọbàtálá ṣe àwọn ni wọ́n bá irúnmọlẹ̀ ṣe àwọn kan náà wọ́n bọ Ọ̀tà tí wọ́n máa pariwo àfẹ́lẹ́tọ̀. àwọn yìí náà ni wọ́n máa bá ṣẹ́wó ṣe wọ́n máa bá ẹni tí èsì mùsùlùmí wọ́n máa bá ṣe wọ́n máa fi iṣẹ́ ìkà ara wọn sínú àwùjọ látìgbà tí mo ti blọ́ọ̀kù wọn tí mo ti ọ̀nfọ́lò wọn àṣé àwọn ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ pílátífọ́ọ̀mù tí a máa ń rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ látìgbà tí mo ti wá ọ̀nfọ́lò wọn mi ò rí àwọn pílátífọ́ọ̀mù yẹn mọ́ díàpọ̀ ìgbàkígbà tẹ bá wá rí pé onísúfì kan bọ́ ọ̀ta wọ́n fẹ́ máa dìfẹ́ǹdì ohun tí ò ṣe é nọ́mbà mi ò pamọ́ rárá whatsapp line mi nìyẹn hotline mi nìyẹn ẹ sẹ́ndì fídíò link ẹ̀ sí mi kẹ́ ẹ ti kọ́mẹ́ǹtì síbẹ̀ kẹ́ ẹ mẹ́sẹ̀gì mi wípé oníṣúfì kan ọfẹ́ ó dìfẹ́ǹdì ṣúfì irọ́ rẹ̀ ẹ dákun ẹ bá nìyẹn wò kí n lè mọ̀ kí n lè mọ̀ ṣẹlẹ̀ àwọn Súfí tèmi mà lórí social media tàbí ẹni tí ò sí lórí social media àwọn tí mo mọ̀ bóyá wọ́n ti pè mí rí tí wọ́n ti mẹ́kì kọ́ọ̀lù pẹ̀lú mi rí ni òkè tá a ti jọ sọ̀rọ̀ rí tí nọ́mbà ń bẹ lọ́wọ́ mi mo sábà máa ń sẹ́ndì fídíò lèkì prógrámù yìí mo máa ń sẹ́ndì ẹ̀ sí wọn kódà lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tá à ń ṣe lọ́wọ́ mo ti sẹ́ndì ẹ̀ sí wọn ṣùgbọ́n àwọn èyí sẹ́ẹ̀dì tí wọ́n sí mi torí wọn ò ní fẹ́ kí n mọ̀ páwọn sọ̀rọ̀ wọn ò ní fẹ́ kí n mọ̀ bàbá oní sọ̀rọ̀tù sádìkì kò ní fẹ́ bàbá oní sọ̀rọ̀tù sádìkì sọnù wọn ò ní fẹ́ kí n mọ̀ pé yàwọn sọ̀rọ̀ àfa aládé ti wèrè kò ní fẹ́ kí n mọ̀ pé òun sọ̀rọ̀ so wọ́n fẹ́ dọ́gbọ́n máa gba ẹ̀yìn gbé ẹrù ilé wa lórí ni so ẹ̀yin tẹ́ bá ti wá rí irú fídíò bẹ́ẹ̀ tí kan nu wọ́n ṣe jáde tó fẹ́ máa dìfẹ́ǹdì sufi tó jẹ́rọ yìí ẹ dákun ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi. a máa bẹ́ẹ̀ tá à ń bá lọ yìí lọ tí n bá ti wá wo èyí tí wọ́n bá tún sẹ́ǹdì sí mi tó bá yẹ kí n tètè knock it out mà knock it out. ó di nǹkan méjì tí mo ti sọ báyìí nǹkan ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ ká ran àwọn ọmọ wa lọ́wọ́ o àwọn ọmọ ìyá wa kan ń bẹ ga sí wípé wọn ò tí ì gbọ́ nǹkan kan nípa tó ti wọ episode twenty twenty kí ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ kárí pé à ń ṣe àpógrámù yìí. ọ̀rọ̀ kẹrin tí mo fẹ́ sọ ni wípé ẹnì yòówù tó bá pè mí láti bi mí léèrè ìbéèrè tí ìbéèrè rẹ bá ti ní í ṣe pẹ̀lú ohun tí mo ti yanjú nínú ẹ́písòdù tó ti síwájú máa dá ọ padà síbẹ̀ ni. ẹ ṣàánú èmi náà èmi náà èmi náà ní nǹkan mìíràn tí mò ń ṣe lójúmọ́ ààbọ̀ sórí social media á sọ̀rọ̀ lójúmọ́ tẹ́rìndẹ́mọ̀ sọ ìbùkọ́rí àyànjú ẹ̀ lọ́wọ́ lójúmọ́ àwa náà àwọn tó bá náà fẹ́ sálámù sí wa bóyá fẹ́ parí áwọ̀ àtàfẹ́ bá afẹ́rẹ́ nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká tó àtẹ́ǹdì síyàwó ká tó àtẹ́ẹ̀dì sọmọ káwa náà tó bá sọ pé afẹ́fẹ́ gbẹ̀lélẹ̀ kọ́ wá gá sí pé ọ̀rọ̀ tí mo ti sọ bọ́ sẹ́yìn lẹ́nu kóòtù wa máa pè mí tọ́rọ̀ yìí sì wà lórí péèjì mi. ẹnìkan pè mí lónìí ó ní ẹ dákun bàbá àwọn òun fẹ́ mọ kí ni ipò tó wà torí wípé bàbá àwọn ṣe sùn fíkú ni ṣùgbọ́n ọlọ́run la òun bóyá bàbá ìlú tiẹ̀ tí kù ó sáà ní bàbá òun ṣe súfí yálà ó ti kú tàbí kò tí kù mo wá ní kó padà sórí péjì mi kó lọ wo episode láti bíi eighteen upward kò sí episode kan tó yẹ kó o miss láti lè get full information kò sí episode kan tó jẹ́ waste of time kò sí kò sí ẹ́písòdù kan tó jẹ́ repetition mere mere repetition kò sí so bí mi bá lè sacrifice láti kàtírà lọ́tún láti kàtírà lọ́sì for your guidance kí ló ní kí ẹ má lè gbìyànjú láti wò ó so ẹ ń bá bi mí léèrè béèrè lórí tí mo ti yanjú kọ́mọ̀dé tí èsì o kọ́mọ̀dé tí èsì péèjì wà ń bẹ̀ o ká lè fàbọ̀ sí ká lọ gbọ́ ọ. nínú tó tún wá jẹ́ ìrànlọ́wọ́ tí mo tún wá ṣe ni pé mo kírètì page whatsapp group whatsapp group mo pè ní talim forum àbí taalim masjid taalim masjid ni mo pè é mainly kí fi whatsapp group yìí ṣe program tí n bá ti ṣe báyìí màá kọ́kọ́ sẹ́ndì fídíò link ẹ̀ síbẹ̀ one two màá tún wá convert ẹ̀ sí audio audio audio yẹn ó wá máa ń two formats two different formats nítorí pé mo mọ̀ pé àwọn fóònù àwọn kan kò lágbára àwọn fóònù kan kò lágbára àwọn tí fóònù wọn lágbára fọ́màtì tiwọn ó wà ń bẹ̀ àwọn tí fóònù wọn ò lágbára fọ́màtì tiwọn ó wà ń so tí n bá ti post fídíò link màá tún wá post ọ́díò nítorí kíni torí pé mo recognize the fact wípé ìkan ò dọ́gba níbi tí àwọn kan ti ń lo data bí ẹ ń lo omi odò bí omi ẹkún bí omi ẹkún ṣe wọ́n bẹ́ẹ̀ ni dátà wọn ẹlòmíì tó dá sí pé ọ̀wọ́ ọ́díò nìkan ọ̀wọ́ ọ́díò nìkan ló lè fi gbọ́ so a tún wá ṣègbìyànjú à ń tún rìlíìsì ọ́díò. a ṣègbìyànjú a tún fi ọ́díò síta ẹni fídíò tí mo bá ṣe báyìí ọ́díò rẹ̀ ó tẹ̀lé ni lórí tàlí masjid ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ mẹ́mbà nínú gúrùpù yẹn sálámà sí mi má ti háì o má ti háì o èmi ò mọ kankan pẹ̀lú ọ̀rọ̀ háì tẹ̀ ń ṣe o sọ pé sàlámà aleikum so n tó bá wù ọ́ ní kó pè mí lọ́dọ̀ ara rẹ so kọ́ wá ní sir add me into your group or send me the link tí n bá lè hàdìẹ fún ara mi màá hàdìẹ tí n bá lè hàdìẹ màá sẹ́ndì líǹkì wàá fi wọlé wàá join group yẹn so that subsequent audio subsequent video a lè máa rí túrú group yẹn so báwọn kan ṣe ń wò lórí Facebook làwọn kan náà tún ń wò túrú WhatsApp group wa. lẹ́nujọ́ mẹ́ta yìí lẹ́nìkan tún pè mí pé àwọn afẹ́ kí n tún open Telegram tàbí Instagram wọ́n nídìí ni wípé System, tó ń gbà design Instagram àti Telegram ni wípé ẹni tó bá dé ibẹ̀ lónìí tó bá join ì lónìí gbogbo tó ti wà ńlẹ̀ ṣáájú òní yóò bá ń bẹ̀ but ní ti WhatsApp láti ibi tó bá ti join ló ti máa rìsífù messages sí wa tọ́ mo sọ fún òsìn pé wà noted awulẹ̀ ń ṣe application kan lọ́wọ́ tó ga sí pé gbogbo ọ́díò wa yẹn a máa fi a máa fi kóòdì ẹ̀ síta àbí pé ni wọ́n ṣe ń pè ní àfi síta tó ga sí pé gbogbo fídíò wa ta ti ṣe pátápátá ta ti ṣe pátápátá eléyìí tí ọba sí ń bẹ ó yà àwà deleted by mistake ni gbogbo ẹ̀ pátápátá là kò síbẹ̀ tó ga sí pé anytime tí èèyàn bá ti ráàyè yọkàn lọ síbẹ̀ yóò sì kílíkì ẹ̀ yóò wo tọ́píìkì tó wà níbẹ̀ á tẹ̀ dánlódù ẹ̀ á sì máa gbọ́ á sì fi ṣàǹfààní iṣẹ́ ń lọ lọ́wọ́ ní orí ìyẹn náà ṣùgbọ́n n tá ní lọ́wọ́lọ́wọ́ báyìí n tó wà àǹtí báyìí ò ní wípé talim masjid tí ó jẹ́ group whatsapp group ìyẹn ni à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí okay so àwọn ìkéde tí mo ní lọ́kàn nìyẹn ẹ jẹ́ ká tún wá bọ́ sí inú agbo àwọn irọ́ ṣéwù irọ́ ńláńlá àwọn irọ́ ńláńlá irọ́ ńláńlá àwọn ìyàláyà irọ́ àwọn òbítíbitì irọ́ àwọn ọgbẹ̀nután irọ́ àwọn kàyéfì irọ́ tí ṣéwù Ahmada Tijani gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí ṣéwù Ahmada Tijani ẹ gbọ́dọ̀ sùn o ẹ gbọ́dọ̀ sùn bàbá yín ti dá pọ́blẹ́mù lẹ̀ bàbá yín ṣéwù Ahmada Tijani ó ti dá wàhálà lẹ̀ ó ti dá wàhálà lẹ̀ ẹ gbọ́dọ̀ sùn ẹ wá tẹ́tí gbọ́ àwọn irọ́ ńláńlá tí Shehu Ahmadu Tijani pa. tí àwọn mùrídì rẹ̀ tí wọ́n sì gbà sí òdodo. ẹ rí i pé lánàá amúkànjáde níbi tí Shehu Ahmadu Tijani tó ti ń sọ wípé tó ti ń sọ wípé òun ń rìn lórí ilé ayé lẹ́yìn ẹgbẹ̀rún kan ọdún tánàbì ti kú láyé ẹgbẹ̀rún kan àtọgọ́rùn kan ó lé ninety six years òun wá rìn lọ lòun wá pàdé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam òun sì rí ànábì báyìí lójú ayé kìí ṣe ní ojú oorun ànábìwá fún un ní ọwọ́ wúrìdì ó ní kó máa ṣe tẹ́rìbíyà fún àwọn èèyàn ṣé àwọn pẹ̀lú ọlọ́pàá wọn ìrọ̀ ní ṣíwá amọ́dá dá nípa ẹ̀ dá yẹn mọ̀ ni ẹ̀ mọ̀ ni pọ́ọ̀lù ni pọ́ọ̀lù àárín àwa mùsùlùmí ni pọ́ọ̀lù ni iṣẹ́ tí pọ́ọ̀lù àárín àwọn kírísítẹ̀nì ṣe iṣẹ́ yẹn náà ní ṣéwù amúdàtìjà ní ṣe ó tún wá ṣe tó tún wá burú jù bẹ́ẹ̀ lọ ẹjá lọ sínú tíra wọn. nínú tíra Jawahirul Ma'ani sẹ́wọ̀n pé mo ní tíra yẹn lánàá mo ní ìdí méjì ní vọ́lù méjì ní mọ́tínà wà ṣẹ́rí hánú wọ́n ṣe mọ́tínù wọ́n tún ṣe ṣẹ́rí fún gbogbo yẹn mo ti sọ ní àná. Hmm. so nínú nínú ṣẹ́ríù ẹ̀jáwò. ṣẹ́ríù rẹ̀ yìí onípe lórí ìmáàhù isbu rahim alá nuhur isbu rajim ẹni tí mùrídì ẹ̀ tó kọ́ tó náà ti di ṣéwù ńlá òní umaru ọmọ saidi fúti túrí alikadawu nínú jísù alákọ̀ọ́kọ́ rẹ̀ jísù alákọ̀ọ́kọ́ ìbẹ̀rẹ̀ àti fẹ́ kan tí a fẹ́ ká yìí jísù alákọ̀ọ́kọ́ kí lójú ewé iná ojú ewé three six six three six six lábẹ́ alifọ́sílù alihadi wasalatun alifọ́sílù ẹ̀tẹ̀rí alifọ́sílù alihadi wasalatun. ojú ewé three six six nínú ìwé jàwẹ́rù màání ẹ̀ríkà oníṣàlàyé náà wọ̀rí ẹja ẹja náà sùúrù sí ni ẹ̀ríkà. ẹ̀ríkà òní. Sẹ́kẹ̀rì sẹ́rí báyìí. Alifọ́sílù Alihadi Wọ̀sàlàsóòlù. Bí ta fẹ́ kà nìyẹn o. ṣéwù ahmed tijani nínú kìtàbù rìmà wọ́n sọ wípé fi àlàámì yìí alifu yẹn wọ́n fi amdọ́tìlù cotton wọ́n fi sísàlẹ̀ kìí ṣe ìsàlẹ̀ ló yẹ kó wà typographical error ni it is fi àlàámì yìí torí pé tí a bá sọ pé fi ìlàámì yìí ìlàámù ni notification information ìròyìn ok ọlọ náà ọlọ náà ìròyìn ọlọ náà hmm, tàbá ń tu lọ báwọn notification information hmm, fi ìlàámì yìí nínú ìròyìn wọn tí alif yẹn bá gba kẹsìrọ̀ fi ìlà nìyí nínú ìròyìn wọn ìròyìn àwọn wo àwọn àwọn mùrídí àwọn mùrídí tí wọ́n jẹ́ ṣéhù nínú súfí àwọn àwọn ṣéhù nínú súfí fi ìlà nìyí nínú ìròyìn wọn pé tá a bá fẹ́ mú ìròyìn wọn wá bọ̀tá bá fún alifu yẹn ní fatia ó máa jẹ́ fi àlàámì yìí fi àlàámì yìí ìyẹn máa túmọ̀ sí pé nínú àmì wọn nínú àmì wọn méjèèjì náà ló wá lọ nínú ìsọ yìí ìbáàjẹ́ fi ìlàámì yìí ìbáàjẹ́ fi àlàámì yìí okay tó bá jẹ́ pí àlámì yìí àlámù ó máa jẹ́ jámù fún àlámà àmì àmì àgásí pé nínú àmì tá a fi máa mọ̀ wọ́n tó bá sì jẹ́ fí yìí ohun tá à ń tọ́ sọ ni pé nínú ọ̀nà tá a lè gbà mọ̀ ẹni kó súnmọ́ra wọn hmm. so ìjà pààyàn lẹ̀. li awliya ànàlẹ àwùlìyá á nínú àmì tá a máa fi mọ àwọn ṣéwù ṣéwù súfí ṣéwù súfí torí pé ọ̀tọ̀ ni ṣéwùkùlì Islam ọ̀tọ̀ ni ṣéwùkù sùfíyà ọ̀tọ̀ ni ṣéwùkùlì Islam ọ̀tọ̀ ni ṣéwùkù sùfíyà okay ó wá fẹ́ sọ nípa bá a ṣe máa dá àwọn ṣéwù súfí mọ̀ ọwọ́ ni fí àlámì yìí ọ̀ fí ẹ̀lámì yìí nínú àmì tá a máa fi mọ̀ wọ́n ànàlè àwùlíyà à òun ni pé dájúdájú àwọn wòlíì àwọn wòlíì wo àwọn wòlíì lójú ọ̀nà súfí yàrá òná rọ̀ṣúlàlọ́yì ìyàkọ̀dọ́tàn àwọn náà máa fojú rí ànẹ́bí Muhammadu lójú ayé ṣẹ̀rìbám àwọn náà mọ̀ sí kíni wọ́n máa fojú rí ànábì muhammadu lójú ayé àwọn wòlíì lójú ọ̀nà súfí àwọn náà ó máa fojú rí ànábì muhammadu lójú ayé gẹ́gẹ́ bí sheu ahmad tijani náà ṣe sọ pé òun ń rìn pàdé ànábì lójú ayé lẹ́yìn ikú rẹ̀. so àwọn wòlíì náà nínú àmì tá a máa fi dá wọn mọ̀ ni pé àwọn náà o àwọn náà ó máa rí Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú rẹ̀ ìyàkọ̀ lọ́tàn ní ojú korojú lójú ayé. wa annahu sallallahu alayhi wa sallam kula mọ́jìlìsìn ṣé ìwà amọ́dà ti dání ní gbòdúrọ́ kalẹ̀ yìí o ó ti sọ wípé òun òun rí ànẹ́bì ànẹ́bì pàdé òun ó fún òun ní ọwọ́ ó tún wá bọ́ sórí àmọ́lẹ́yìn rẹ̀ ó bọ́ sí orí àmọ́lẹ́yìn rẹ̀ ó wá ń sọ wípé àmọ́lẹ́yìn òun náà tí wọ́n máa ń pera wọn ní so ó ní àwọn àwọn náà nínú àmì tá a máa fi mọ̀ wọ́n ni wípé àwọn náà máa fojú rí ànábì muhammadu yakọ́dọ̀ tán nílé ayé gbogbo ẹ̀yin wòlíì ẹ̀yin wòlíì tìjàníyà ẹ̀yin wòlíì kọ̀dìríyà ẹ̀yin wòlíì ṣàtìlíyà ẹ bọ́ ọ̀tá lálẹ́ yìí ẹ wà sọ bí tẹ́ ẹ ti pàdé muhammadu fún wa o sallallahu alaihi wasallam torí pé ọ̀gá yín ọ̀gá yín ṣéwù ahmadu oní ń sọ̀rọ̀ ní ìsìn wípé nínú àmì tá a máa fi dá yín mọ̀ nínú àmì tá a máa fi dá yín mọ̀ òun ni wípé wípé ẹ so ẹ máa fojú gan ní ṣé èwì ló ń sọ̀rọ̀ o mọ̀ èmi bá kà ní o wà á nà hú sallallahu alayhi wa sallam yahaduru kúlà májílìsín àti pé dájúdájú o ànẹ́bí muhammadu o yóò máa wá sí gbogbo ìjókòó ìjókòó lọ́tún lọ́sì níwájú lẹ́yìn lókè nísàlẹ̀ yá lòrú kula màjèlísìn dájúdájú ànábì ó wa wá sí gbogbo ìjókòó arákùnrin tí ń sọ̀rọ̀ yìí after one thousand years ni wọ́n bí o after one thousand years tánàbí ti kúrò láyé after one thousand one hundred years tánàbí ti kúrò láyé oníwọ́n tó bẹ́rákùnrin yìí o oníwọ́n ń sọ ní ìsìn wípé òun pàdé ànẹ́bí muhammadu ànẹ́bí fún òun ní ọwọ́ ó ní kò mọ fún àwọn èèyàn ó tún ni bọ́ sí bí ní pe ó tún wá sọ pé nínú àmì tá a fi máa dá àwọn wòlíì àwọn mà ò ní pé wọ́n máa rí ànẹ́bí lójúkorojú kété oorun ló o kò dákọ̀ mọ̀ o ó tún wá tẹ̀wájú ó wá ní wàá náà hù kúlà mọ̀jìlísìn àti pé ànábì o yóò máa wá sí gbogbo ìjókòó a ó mọ̀ káàní tàbí gbogbo ààyè àrọ́ọ̀dà gbogbo ìjókòó tí ànábì bá gbèrò láti wá yọkàn jáde kóònù sàárè rẹ̀ ni píọ́n píọ́n píọ́n píọ́n yọ lọ sí ìjókòó mòlídì bàbá oní sọ̀tún sábìkì sọnù píọ́n yọ lọ sí ibi mòlídì oníkíjìpá píọ́npíọ́npíọ́n yóò lọ síbi mòlídì sàláàtì píọ́npíọ́npíọ́n yóò sàmọ́ káàkiri báwo. àrọ́ọ̀dà bíjá àrọ́ọ̀dà gbogbo jókòó tó bá ti fẹ́ lọ yóò máa lọ ọbẹ̀ lílọ tí a máa lọ yìí o bìjá sáàdì yìí wàrú ìyí sẹ́rí bìjá sáàdì yìí wàrú ìyí yóò máa lọ fisikálé and spiritually Allah Akbar yóò máa lọ nílọ ẹni tí ò tí kú láyé sẹ́wọ̀n ẹni tí ò tí kú láyé tó bá ń lọ bìkan á lọ with body and soul with body and soul so wọ́n lànà ẹbí ọmọ káàkiri ayé ànẹ́bí ọmọ káàkiri gbogbo ibi tó bá fẹ́ lọ ní Áfíríkà ní Arab country ní Asia country ní Europe country ànábì ọmọ káàkiri ayé gbogbo bí tó bá ti fẹ́ lọ yóò wá sí Ìbàdàn yóò wá sí Èkó yóò wá sí Ìlọrin yóò wá sí Kaduna yóò wá sí Jẹ̀bú yóò wá sí Oǹdó gbogbo bí tó bá ti fẹ́ lọ ànábì ọmọ káàkiri ayé bìjásádì yìí pọ̀rú ìyí pẹ̀lú bọ́dì bọ́dì jásádì pẹ̀lú ara rẹ̀ wàrú ìyí àti ẹ̀mí rẹ̀ tó túmọ̀ sí pé ànábì ọmọ káàkiri ilé ayé títí dàsìkò yìí títí dàsìkò yìí wàhánàhù àti pé dájúdájú ànábì muhammadu o yàtà sọ́rọ́fù sẹ́tìrì yàtà sọ́rọ́fù. ànábì tẹ́ ń wò yìí o yàtàsọ́rọ́fù orí emotion ló wà yàtàsọ́rọ́fù orí emotion lẹ́yìn ànábì wà ọ̀n hmm? lọ ni ànábì sà ń lọ ni ó sà ń lọ ni ó sà ń káàkiri ni yàtàsọ́rọ́fù bó ṣe ń lọ wájú ló ń lọ ẹ̀yìn bó ṣe ń lọ ẹ̀gbẹ́ ọ̀tún ń lọ ẹ̀gbẹ́ òsì yàtàsọ́rọ́fù sọmọ tí wọ́n bá sọ pé kẹ́límà tí wọ́n bá ní sọ́rífù kí ni ìtumọ̀ sọ́rífù kí nǹkan máa change kí nǹkan máa change so tó máa sọ pé yàtọ̀ sọ́rọ́ àpò yẹn ni pé ànẹ́bí sàn káàkiri ni ó sàn káàkiri ni ó sàn káàkiri ni orí pànẹ́bí ń káàkiri ànẹ́bí wá o lọ́dọ̀ àwọn súfí o orí pànẹ́bí ṣe kí ni ànẹ́bí ń káàkiri ni ànẹ́bí wà lọ́dọ̀ ṣé wàá mọ́dà ti dání àti gbogbo àwọn onísúfí ẹ̀yin súfí wàhálà dé wa annahu yatasarrafu ànábì ń káàkiri ayé la ilaha illallah muhammadu rasulullah kè parí o wàyẹ̀ sí ìrù ẹsẹ̀ ló sì ń rìn ẹsẹ̀ ànábì rìn káàkiri <laughs> ẹsẹ̀ ànábì rìn káàkiri o kò gùn o kò gùn ọkọ̀ ojú omi o ẹsẹ̀ ní rìn káàkiri ẹsẹ̀ yá ju mọ́tò lọ yàtàsọ́ràfù ó ń káàkiri wàyẹ̀sírù ó ń rìn ká ṣé wàá mọ́tà jìjà ni ó ní alárìnká ni ànẹ́bí muhammadu ó ló ń rìn káàkiri ó ń rìn ká ó ń rìn ká ibi wá ní rìn ká o haifu ṣáà ibikíbi tó bá ti fẹ́ lọ ọlọ́bẹ̀ tó bá fẹ́ wá sí Ìbàdàn yóò wà tó bá fẹ́ wá sí Èkó yóò wà tó bá fẹ́ lọ sí Ìlọrin àgàgà Ìlọrin ìlú àwọn ìlú àwọn ṣéwù ṣéwù ṣéwù ṣéwù <laughs> ìlú àwọn ṣéwù ṣéwù nìyẹn ànẹ́bí ẹ̀já ń bẹ̀ yẹn aláfàkùbàr lọ́dọ̀ àwọn súnfí ànẹ́bí ẹ̀já nọrin ẹ̀gbọ́n tó sọ pé ìlú tó súnmọ́ kinní kan tó jìnnà sí kinní kan ní ìlú Ìlọrin ara tó jẹ́ wọ́n wí bẹ́ẹ̀ nìyẹn ànábì máa ń rìn wá síbẹ̀ gbogbo wa ní kódà ó ń bẹ nínú àwọn iṣẹ́ wọn tó dá sí pé ànábì kì í tiẹ̀ tún kúrò lọ́dọ̀ jẹ́ gbogbo wákàtí gbogbo wákàtí ọ̀dọ̀ ẹ̀ lànàbì máa ń jókòó sí yóò tún wá máa káàkiri ayé ohun kan náà ló jókòó sọ́dọ̀ ẹ̀ nìkan ohun kan náà ní káàkiri ayé fi àkìtọ́rì àrídì káàkiri gbogbo ìlú orílẹ̀ ayé ni o fi àkìtọ́ọ̀rìlẹ̀ àrídì wọ́n lànà bí rìnká alárìnká wọ́n sọ ṣé wàá mọ́nà sì dání ó sọ ànẹ́bì di bí orin kan tí àwọn ẹlẹ́bọ máa kọ nígbà tí ọ̀kan nu ẹlẹ́bọ bá kú ẹ nígbà wọn ti máa kọ wọn á ní ó di gbére ó di gbére. ó dárìnà kò ó dòjú àlà ó di gbére ó di gbére ó dárìnà kò ó dòjú àlà ó di gbére. orin tí àwọn ń fi ń kọ fànẹ́bì nù wọ́n rìn ín kó ànẹ́bì wọ́n rìn ín kú àwọn fi wọ́n rìn ín kú káàkiri ayé. tura na ibi inu jo ku sinu saari ire anebi sholomawa ileiwuosala ko jo ku sinu saari ire loda wo n su fi? anebi o figba kankan simi sinu saari ire o ti jade kuro m be o wa n ka akiri aye pe tata soropu kan ogbon ha o wonu kola n peki n ma itu ma kiwi wà ánàhù yàtàsọ̀rọ̀fù ó ń ni ó wà ọ̀mọ́ṣàn ó wà ọ̀mọ́ṣàn wáyé sí ìrù ẹsẹ̀ ló sì rìn ìka ó ń rìn káàkiri ni o haifu ṣáà ibikíbi tó bá ti fẹ́ ló ń lọ o fi àkìtọ́rì rẹ̀ àrídì lórí ilẹ̀ gbogbo ayé ni o fìlìmọ̀làkúùtì nínú gbogbo ìjọba ayé lábẹ́ sánmọ̀ yìí ló ti rìn káàkiri ànábì rìn káàkiri ó rìn káàkiri ó rìn káàkiri ó rìn káàkiri. ṣé wàá amádá Tìjání lọ sọ bẹ́ẹ̀ kì í ṣèmi o mò ń bá a kan tó sọ ni o wàá wà bí haihati yìí wàá wà bí haihati yìí ṣẹ́ni alẹ́tì kan àléyá kọ́búlà wà bá yìí. wọ́n ní bànẹ́bì káàkiri yẹn. sẹ́yìn kó sọ pé bìjátádì yìí wàrú ìyí pẹ̀lú bọ́dì rẹ̀ àti ẹ̀mí rẹ̀ ló fi rìn káàkiri ó tún wá sọ bí wàá wà bí àìhátì ìlẹ́sì kan àníyà ó ní bànẹ́bì ṣe wà ṣáájú kó tó kú bí àìhátì yìí ìrísí ànẹ́bì alẹ́sì kan àníyà tí ànẹ́bì ní kọ́búlà wàfáàtì yìí síwájú kó tó ìrísí yẹn ló ń gbé káàkiri ayé lam yatabadal mini usheun nǹkan kan ò pààrọ̀ nǹkan kan ò yí padà lára rẹ̀ bí bó ṣe wà lásìkò àwọn sọ̀hábà rẹ̀ bó ṣe wà lásìkò àwọn sọ̀hábà rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó tún wà ní ìsìn tó ń rìn káàkiri bó ṣe ń rìn káàkiri lójú ayé àwọn sọ̀hábà bẹ́ẹ̀ náà ni ànábì rìn káàkiri lẹ́yìn ikú rẹ̀ lọ́dọ̀ àwọn súfí nǹkan kò ní jẹ nínú ara rẹ̀ wà á nà hú mùgíbún ánìlẹ̀ àbùsọ́r àti pé dájúdájú wọ́n fi gàgá bò wá lójú wọn ò jẹ́ kí àwa káwo pè wọn ò jẹ́ káwo rí wọn ò jẹ́ káwo rà níbi ìbísẹ́ rìn káàkiri èmi ò rí rí o látijọ́ tí mo ti dé Ìbàdàn láti 1980 tí mo ti wọ̀lú Ìbàdàn yìí èmi ò rìn pàdánù bí ìrìn tèmi o wọ́n blọ́ọ̀kì mi torí pé eh, torí pé mi ò pèlè mi mi ṣe súfí kàmáàgì bá ti àlìmàláíkà gẹ́gẹ́ bí wọ́n ṣe dígàgé àwọn màláíkà táàmọ́ rí àwọn màláíkà náà má àkọ́wọ́ nìyí àhàyá á bí àjìsáàdì yìí tòun ti bó ṣe já sí pé wọ́n alààyè ni wọ́n tí wọ́n sì ní bọ́dì alààyè ni wọ́n tí wọ́n sì ní bọ́dì fàyídá àràádà lọ́wù áńyàrá wà á búdún tọ́lọ́mbá wá gbèrò tó fẹ́ kí ẹrú rẹ̀ kan rí màláìkà náà tàbí tọ́lọ́mbá gbèrò tó fẹ́ kí ẹrú rẹ̀ kó rí ànábì muhammadu nílé ayé rúfìyà ánihu àlè ìjààbà gàgá tọ́nà fi bò lójú ọlọ́run àṣìkò ńbẹ́ fáyà rọ́ọ̀hù àlá àìhátì ẹlẹ́sì káànà húwa àlè ìhà yóò wà rà nẹ́bí bá nẹ́bí ṣe rí gẹ́lẹ́ yóò wà rà nẹ́bí bá nẹ́bí ṣe rí gẹ́lẹ́ ẹ̀yin mùrídì ìbéèrè ìbéèrè tí wá dé báyìí o. ẹ dákun ọ̀rọ̀ yẹn tẹ̀wájú ni o wọ́n tẹ̀wájú débi wípé hmm, a ní bùkátà sí mi ẹ lọ kà fún ara yín wá ka orúkọ àwọn ṣé máa bá ṣé máa bá rìn lẹ́yìn ikú wá ka orúkọ wọn tó ń wá ó àṣàlìwání sheku ahmadu zawawi ó wà lára wọn sheku muhammadu bunu daudu manzilani ó wà lára wọn àti ọ̀gọ̀rọ̀ wàjàmá àmì mọṣáyí kẹlẹ àṣírí àti ọ̀gọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ṣéwàtìkò yìí wọn ni ọkà gbogbo wọn kódà wọ́n nìkan tẹ̀ sọ wípé ẹ má jẹ́ kí wọ́n rí wa fúláàgì ẹ má ṣe lọ́fà àti láìkì wọn ọ̀fẹ́ kákàntàǹkà yìí so ọ̀kan tiẹ̀ sọ tẹ́yìn náà bá kàdé parí ó ní ọ̀kan sọ́ńbẹ̀ wípé ànábì etí ẹ̀ kú lọ́dọ̀ onígbà kọ̀ọ̀kan kì í kú lọ́dọ̀ òun ó dá akọ sí òun yẹn lọ́wọ́ sàlẹ̀ bíbá yìí kókó tá a fẹ́ dìmú lálẹ́ ni wípé ṣéwù Ahmed Tijani ó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ànábì Muhammadu sallallahu alayhi wa sallam tí àwọn sàábà kírun sí lára ànẹ́bì ti sá kúrò nínú sàárè o ó ti sá kúrò ó ti sá kúrò nínú kíni ó ti sá kúrò nínú sàárè ní kété tí wọ́n ti sin tán ó ti sá jáde ó wá di àrìnàkò ó sì dojú àlá ànẹ́bì wá dẹni wọ́n rí káàkiri ayé àwọn oníṣéèwù àwọn náà ni wọ́n láwọn ránà bí o àwọn ṣéèwù lójú ọ̀nà súfì àwọn ni wọ́n ń sọ pé ànábì ń wá bá wọn ní gbogbo ìjókòó ẹ wò ó rèé fi ìlàmìhìm annal awliyaa yarawna rasulallahi sallallahu alayhi wa sallam yaqza wa annahu sallallahu alayhi wa sallam yahduru كل مجلس أو مكان أراد بجسده وروحه وأنه يتصرف ويسير ويسير حيث شاء في أقطار الأرض في الملكوت وهو بهيئته التي كان عليها قبل وفاته لم يتبدل منه شيء وأنه مجيب عن الأبصار kama ghibatil malaikatu ma'a kaunihim ahya bi ajsadihim fa idha arada Allahu an yarahu 'abdun rufi'a 'anhu al-hijab fayarahu 'ala hayhatihi allati kana huwa 'alayha ṣe ti rí báwọn tọ́ ẹ̀yin ṣéwù tẹ́ bẹ pẹ̀lú mi ọya ta ni ó ti rìn ìpàdé àlẹ́dì mọ̀mọ́dù rí lójú ayé nínú yín ẹ pè wọlé ẹ pè wọlé báyìí ta lòun àtànẹ́bì níjókòó ti jọ pa wọ́n pọ̀ rí nílé ayé lójú ayé lẹ́yìn ikú rẹ̀ àṣẹ́sáadé ò tí tán nínú ohun súnbí <laughs> lẹ́yìn àwọn sàábà táwà mọ̀ nù tíra àti gbogbo wòlíì súfí ni sàádé báyìí torí pé ẹni tẹ́ ń pè ní sàádé lẹ́nu tọ́lọ̀ ń gbà nẹ́bí gbọ́ tó sì rí ànẹ́bí lójú korojú lójú ayé so àwọn súfí ní ìsìn àwọn náà ń sọ wípé àwọn náà ń sọ wípé gbogbo àwọn làwọn rí ànẹ́bí Muhammadu àti pé ànẹ́bí òjò kò jẹ́ kò sí nínú sàárè rẹ̀ ó ti jáde kúrò ń bẹ́ẹ̀ yàtàsọ́rọ́fù wàyẹ̀sírù níṣẹ́ ló wà lórí emotion tó ń káàkiri ayé ó ń káàkiri ayé ó ń káàkiri ayé pẹ̀lú bọ́dì rẹ̀ àti ẹ̀mí rẹ̀ ọ̀yà o ẹ̀yin sufi ta ló ti rí ànábì inú yín rí ẹ jẹ́ ká mọ̀ yìí ẹ jẹ́ àdáyé mọ̀ lálẹ́ yìí ẹ ká dáyé mọ̀ ní alẹ́ yìí o ẹ̀yin sufi. ẹ jẹ́ kátà yín mọ̀ yín súfí ọ̀yá o. ẹnìkan ní so prophet muhammad never take any hali kulafa rashidin along with him ah atúmọ̀ kó a máa kó àwọn kulafa rashidin lọ́wọ́ káàkiri àsìkò tí ó kó wọn lọwọ yẹn àbọ̀wá káyìn. òní ń dárìn yìí báyìí òní ń dárìn káàkiri ayé òní ń dárìn káàkiri ayé ẹ bá mi pé àwọn ṣéwù tí ń bẹ ládùúgbò yín bọ́ọ̀tà náà ẹ́ èwo nínú wọn ni àlejò ti wá kiri bàbá kan bẹ ní òjè bàbá kan bẹ lójè tí bàbá yìí sọ wípé nígbà tá a kàrin fún bàbá yìí bàbá yìí ní bẹ́ẹ̀ ni ó ní kódà anabi eh, Muhammad sallallahu alaihi wasallam, sallam wíwá tó wá sílé òun lánàá òun jẹ búrẹ́dì àtẹ̀wà lọ́wọ́ òun jẹ búrẹ́dì àti ẹ̀wà lọ́wọ́ pé àwọn gan jẹ búrẹ́dì àtẹ̀wà ni pé búrẹ́dì àtẹ̀wà lànàbì jẹ fún ilé òun lánàá kó tó tún lọ sílé ẹlòmíì bàbá kan sọ bẹ́ẹ̀ lóye ọ̀ya ẹ̀yin tí ànàbì jẹ búrẹ́dì àtẹ̀wà lẹ́yìn afẹ́rìyìn báyìí ẹ̀bánidásítù eh, eh, ọ̀rọ̀ ti kàn yín ọ̀rọ̀ ti kàn yín báyìí ọ̀rọ̀ ti kàn yín ẹ pè wọlé ẹ dákun ẹ̀yìn ń sún fíì ẹ pè wọlé náà ẹ pè wọlé ẹ pè wọlé. àbí ẹni tí mo kà bí ẹ̀ gbọ́ ni ṣé bẹ́ẹ̀ gbọ́ fọ́ìsì mi ẹ sì rí sí àti mo kà tí mo display rẹ̀ tí àyín náà ni oya oya oya oya oya oya a fẹ́ kí ẹ pè wọlé ọjọ́ tó rí ànábì Muhammad nílé ayé déètì ọjọ́ náà a fẹ́ kó sọ fún wa àárọ̀ lórí ni àbírọ̀lẹ́ àbí òru a fẹ́ kó sọ fún wa torí pé kò yé rìn káàkiri o lọ́dọ̀ sufi anabi muhammad sallallahu alaihi wasallam kò yé rìn káàkiri lọ́dọ̀ àwọn sufi o kò ní sinmi o lẹ́yìn ikú rẹ̀ lọ́dọ̀ àwọn sufi anabi ò ní sinmi o ló ti yé torí pé ẹ̀yin náà wo gbogbo ibi tí ń káàkiri kó tó wá sí áfíríkà kó tó wá sí yúróòpù kó tó wá sí ilẹ̀ lárúbáwá kó tó lọ sí. Si ilẹ̀ Israeli káàkiri káàkiri ìbànìyàn ànẹ́bì according to ìtaàkà nínú tíra àwọn oníṣúfì ok so ẹ̀kẹ́ ẹ wá ẹ̀ ń bá ti wá ní ìpàdánù bí yín rí ti wá kí n lé rí tánàbí ti wá síbi ìjókòó òlímọ̀ rẹ̀ Eh, a ní ìbéèrè tá a fẹ́ bìra wa déètì ọjọ́ tàbí wa bọ̀ ọ́ ó ti tó gbà mélòó tó wàá bá ọ àfẹ́ bákan náà nígbà tó nígbà tánẹ́bì bọ̀ nígbà tó bọ̀ á wà á bẹ̀yìn lẹ́bẹ̀ kan ẹ̀yin Sufi ẹ dákun látàsìkò yìí lọ ẹ bá ní ya fọ́tò ànẹ́bì tó bá ti wá kí yín ẹ bá ní dọ́gbọ́n fi kámẹ́rà rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ ó ti yé ẹ bá ní fi kámẹ́rà sẹ́yìn cctv kámẹ́rà cctv kámẹ́rà wà ẹ bá ní fi kámẹ́rà ànẹ́bì Muhammadu bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tẹ̀sí gbọ́. ẹ̀yin oṣù fi ẹ sọ̀rọ̀ náà ilẹ̀ ń ṣú lọ àwọn èèyàn fẹ́ lọ sùn ṣe bẹ́ẹ̀ ń bẹ lórí ètò pẹ̀lú mi ìyẹn bíi thirty four ni mò ń rí sí gbogbo ìwà ni onísùnà ni àwọn onísùnà àwa gbà wípé àwọn òlera nẹ̀bí mọ̀ lẹ́yìn ikú rẹ̀ ọdọ̀jọ́ àlèkìyàmọ́ gbàgbọ́ tiwa nìyẹn àwọn òlera níbí mọ̀ lẹ́yìn ikú rẹ̀ ó dọjọ́ àlèkìyà mọ̀ ká tó lè rí lójúkorojú ó dàlèkìyà mọ̀ ṣùgbọ́n a kára níbí Muhammad sallallahu alaihi wasallam a lè lálà gẹ́gẹ́ bá a ṣe lè lálà rí ohunkóhun lójú oorun wa but ohun tí ṣé wàá mọ́dàtìyá ní sọnù tí a rẹ̀ kì í sọ̀rọ̀ àlà ó ti sọ. So ó ní yakọ́dọ̀ tani ẹ tún wò lẹ́ẹ̀kan sí sí ó ní fi ẹ̀lámìhìn tàbí àlámìhìn annali a à yàrá rasulallah sallallahu alayhi wa sallam yakọ́dọ̀ tani ẹ rí báwọn ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni o kì í sọ̀rọ̀ àlá so tẹ́ ẹ̀ bá lè pè wọlé ẹ mi náà ẹ ta ló ti rí Muhammadu rí lójú ayé nù yín lẹ́yìn ikú we want to know you torí mo ti ẹ̀ ní iṣẹ́ tí mo fẹ́ rán mo níṣẹ́ tí mo fẹ́ rán Muhammadu so that nígbà tí ìwọ ti host tó host physically wàá bá mi jíṣẹ́ fún mo ní ìbéèrè tí mo fẹ́ bi léèrè ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà yìí ń sún fi àhá ẹ má ṣe yẹn bí ọkà náà ó ṣẹ́rù ń bà yín ni ṣé bẹ́ẹ̀ gbà pé ìrànlẹ́ bíi. ọ̀gá yín ó lóun rí ànẹ́bì lẹ́yìn ikú rẹ̀ lójú ayé ó tún lẹ́yìn náà ó ní nínú àmì tá a máa fi mọ̀ yín ẹ̀yin tí ẹ jẹ́ wòlíì nínú ṣéwù ẹ̀yin tí ẹ jẹ́ wòlíì nínú ṣúfí ó ní pé ẹ̀yin àtànẹ́bì ẹ̀jọ̀ mọ̀rìn káàkiri ayé ni ànẹ́bì àwọn máa bá níbikíbi tẹ́ bá wà ní. so ta ló ti ránẹ́bì inú yín mo ní iṣẹ́ tí mo fẹ́ ránṣẹ́ ànẹ́bì Muhammadu sallallahu alaihi wasallam mo níṣẹ́ tí mo fẹ́ ránṣẹ́ mo níṣẹ́ tí mo fẹ́ rántí iṣẹ́ náà ni pé kì í ṣẹ́ tó pọ̀ kí ẹ̀ka bá mi sọ fáànà bí ẹ bá bí léèrè pé ọ̀rọ̀ ń súnfí tí mò ń sọ yìí ṣé ẹ máa sọ lọ àbí má sọ mọ́ ọwọ́ tíṣẹ́ ọwọ́ mẹ́sẹ̀gì tí mo ní sí ànábì nù so ẹ̀yin tí mo sì fẹ́ rán lẹ́yìn tí ẹ máa rí ànábì sẹ́ǹpẹ́yìn rán ànábì tí yín ó súnfí nìyí wòlíì nìyí òkè àtọ̀gá yín àtẹ̀yìn ọmọ yìí náà

òní ní ọjọ́ kọkànlá nínú oṣù sọ́fàr so nínú oṣù màáramu ẹ̀ẹ̀mélòó ló rábìbì Muhammad sallallahu alayhi wa sallam nínú oṣù sọ́fàr mi náà ẹ̀ẹ̀mélòó ló ti rí ok nígbà tó wá kí ló fi ṣe lálejò kí ló náà bá ọ sọ àbí ọkàn rìn káàkiri lásán ni bí ìdọ̀ndú sọ́kàn <laughs> rìn káàkiri lásán bí ìdọ̀ndú ni. tell me now ah ah tell me in fact mo like aspect ìta àkà yìí mo like e dáadáa bàbá oní sọ̀rọ̀tù sádìkì sọ̀nù ẹ̀rẹ̀ ó kíjìká àbò ń kíjìká nígbòlẹ́wà ẹ̀yìn náà wùlì ni <laughs> ẹ̀rá àlẹ́bí wa ń bá yé ẹ̀rá àbí ẹ bá ní bọ́ọ̀tà òkú ti ẹ wá bọ́ọ̀ta àti kàrí ojú àlèsè pé gbogbo ilẹ̀ ránàbì lójú ayé ẹ bọ́ọ̀ta déètì tẹ ránàbì ẹ sọ fún wa ohun tẹ́ fi gbànàbì lálejò ẹ sọ fún wa kí ni ẹ̀yin àtàlẹ́bì jọ sọ ẹ̀jẹ̀ àgbọ̀ tó ti yé ẹ sì bá ní gbìyànjú ẹ bá ní dọ́gbọ́n ẹ rìkọ́ọ̀dù voice ànábì ilẹ̀ ẹ rìkọ́dù fídíò rẹ̀ ẹ rìkọ́dù ẹ̀lẹ́ ẹ lo cctv kámẹ́rà fánàbí tọ́ba ti wá sotiye ṣe wá rí èmi wá níṣẹ́ kan péré tí mo fẹ́ ràn yín sí àlẹ́bí Muhammad ọ̀wẹ́ tí mo sì fẹ́ ránṣẹ́ yẹn ni ẹ̀yin Sufi tẹ́ ẹ láǹfààní láti máa rí àlẹ́bí Muhammad lójúkúrojú lẹ́yìn ikú rẹ̀ lẹ́ni wíà lẹ́ni táìmù ẹ dákun ẹ bá ń bi ànábì muhammadu léèrè sallallahu alaihi wasallam wípé àkọlé tí mò ń ṣe àsòfìyà zaatu tọ̀ríkọ́ khalafati al-islam àkọlé yìí ó ti wọ twenty nine lálẹ́ yìí ṣé kí n kọ̀ntínú àbí kí n má ṣe mọ́ ní tí mo fẹ́ kẹ́ bá mi bi ànábì léèrè nù tó bá ti wá kí n lálẹ́ yìí torí mo mọ̀ wípé ẹ̀yin ṣéwù àwọn kan ń gbàlejò àlẹ́bí lọ́wọ́lọ́wọ́ báyìí nínú yín àwọn kan tún máa gbà lẹ́yìn ìṣẹ́jú yìí àwọn kan tún máa gbà lálejò lẹ́yìn wákàtí yìí ok so ẹ̀yin tẹ́ ẹ wá ń gbà àlẹ́bí lálejò báyìí ẹ tètè bá ń bi àlẹ́bí ilé èkó tó lọ sallallahu alaihi wasallam torí yóò tún kú ó káàkiri ni yàtàsọ́rọ́fù wàyẹ̀sírù ó ń rìn káàkiri ayé ni o ó káàkiri ayé ni o okay ẹ bá ń bi ànábì muhammadu léèrè sẹ́ pé àsòfin ìyá zaatu tọ̀rí kọ́ kọ́ọ̀là pátí alislam ṣé kí n máa bá lọ àbí má ṣe máa torí mo ní nǹkan yìí tí mo fẹ́ ṣe ẹ ti wá bá ń bí léèrè ẹ ti bá ń bí léèrè so ìmọ̀ retí èsì yín o èmi yóò mọ retí èsì yín o ẹ já wò bóyá. hey, eh, mighty artist, Wallahi, this your question is beyond our understanding, sir. Sufism is real. Uh, how can Sufism be real? Ìwọ́n tó gbà wípé ìbéèrè tí mo bí nírè yìí pé ọkọjọ́ òye rẹ̀. O tó wá ń gbà náà pé Sufism kò dodo ni. O ti ní problem. O ti ní problem. O nídìí kó o yẹra rẹ wò. <laughs> ọ̀dẹ́tọ́lá ọ̀dẹ́tọ́lá abdulrahman continue ṣé ọ̀dẹ́tọ́lá ẹ ti bá mi bí àrẹ́bì lè rí àrẹ́bì tí a bá yín tó súnfì ní yín tó ní súnfì ní yín sálẹ́bì ṣé ẹ̀yin àtàrẹ́bì ẹjọ́ máa ń ṣèpàdé pọ̀ ìmọ̀ wá sílé yín dáadáa báwọn ṣó ló sọ wípé kí n continue àwọn súnfì ni mo fẹ́ kí wọ́n dá mi lóhùn so mr ọ̀dẹ́tọ́lá abdulrahman ó ń súnfì lẹ́yìn ní àbòsùn náà tó bá jọ súnà ẹ̀ lè fún mi létí náà onísúnà kì í gbàlejò àdébì muhammadu lójú ayé lẹ́yìn ikú rẹ̀ òun súnà kì í gbàlejò àdébì muhammadu lẹ́yìn ikú rẹ̀ lójú ayé náà àwọn súfì ni wọ́n ń gbàlejò àdébì muhammadu lẹ́yìn ikú rẹ̀ lójú ayé globally so ẹ̀kàn wá bá ń bà àdébì muhammadu léèrè lálẹ́ yìí ẹ bá ń bílí ìrànlẹ́ yìí pé àbúrò yìí mọ́ Mikael ẹ̀kọ́ yẹn ni ọmọ Abdulrahim mọ́tàmí abuyẹ ó ń bi ó léèrè pé àkọlé tóun ṣe lọ àsòfíà zátù tọ̀ríkọ̀ khalafati al-Islam tó ti pé episode twenty nine ní alẹ́ yìí ṣé kóun dá dúró ni àbí kóun kọ́ntínú torí pé ó tún ní nǹkan míì tó fẹ́ ṣe é ṣé kó máa bá lọ ni àbí kó dá dúró ẹ bá bàlẹ́bí Muhammadu léèrè ẹbí wọn bá wà kí yín àwọn kan wà mítì lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àwọn Sufi pẹ̀lú ànẹ́bí Muhammadu according to Shehu Amina Tijani according to what we read out from this book so ẹ̀yin yẹn bá ní bàlẹ́bí léèrè kó tó lọ. gbogbo èèyàn súnfí pátápátá patapata dákun ànẹ́bí o wa ki gbogbo iran ní alẹ́ yìí a kì í ran ti ayé yàtà sọ̀rọ̀ àfò wàyẹ̀ sí irúfù ìlẹ̀kọ́ òní àìsù ṣáà fi àkìtọ́rì àrùdì fílìmọ́làkùt òun rìn káàkiri ni òun rìn káàkiri òun rìn káàkiri òun rìn káàkiri òun rìn káàkiri alárìnká ni according to okay <laughs> only I said your the question is beyond your understanding. So, Sufism is not meant for babies in Islam. Okay. So I'm a baby. I'm still a baby. <laughs> Yay. Ẹ wọ ọkùnrin yìí o. Ẹ wọ ọkùnrin yìí o. Tí ń pe ẹni tó lè dá sí àkà tó lè dá sí àtún ń pè ń bébì ó ń pe ẹni tó ti kọjá fifty years ó ń pè ń bébì ah ọlọ́run mọ̀ fún wọn ní làákàyè tí ó wúlò fún ọ o làákàyè tó gbé sórí tó fi lè perú mi bébì ah àfàìmọ̀ kọ́mọ̀ ti máa bá irun mọ̀lẹ̀ jẹun àfàìmọ̀ kọ́mọ̀ ní pípa tí irun mọ̀lẹ̀ lẹ́jọ́ ń jẹun àfàìmọ̀ kí èèyàn máa pẹ́ tó lé fifty years ní bíbí kó máa pe ẹni tí ó ti bímọ tọ́mọ ẹ ti wà ní ọkọ tó ti ń bímọ kó máa pè ní bébì kí èèyàn máa pe ẹni tó lè dá tíátà fún ara rẹ̀ tó lè dá túmọ̀ kó máa pè ní bébì kí máa pe ẹni tí ọlọ́run fún láǹfààní láti túmọ̀ lè kúránì sí èdè yorùbá tí over hundred thousand yẹn ti download rẹ̀ tí wọ́n ń kà kó mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ni bébì kí ẹ máa pe irú ẹni tí ó tún túmọ̀ tíra àdìsí ó túmọ̀ búgúyà ó túmọ̀ umda ó túmọ̀ eh, fọ́tí àdìsí náwáwí ó túmọ̀ mìyájúlì mùsùlùmí ó tún túmọ̀ sọ́yẹ́ bùkọ́rí kè parí rẹ̀ kí ẹ túmọ̀ pé ẹni bá ní bébì ní ìsìlámù lágbájá kí ló kọ ẹ náà yẹ̀wò mighty assist oh, oh god ó dàbẹ̀ ni pé o ti dẹbọra o ti dẹbọra o ò sí ní ayé mọ́ o ò sí ní ayé mọ́ o ò mọ oríkì bébì o ò mọ definition bébì bébì in Islam ó dàgbẹ̀ sẹ́ni kan bá sọ pé bébì lọ́ọ̀yà bébì lọ́ọ̀yà tó ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wọ kóòtù bí ìbá tẹ̀ bébì nínú Islam irú èmi ni yóò tún tẹ̀ ń bébí torí ọlọ́run this man ó ti dẹ́bọ́ra dínú ti kó sí ọ lára láti pe irú mi ní bébí orí òṣùwọ̀n wo ló gbélé aka nǹkan tí ṣèwé kọ aka síta ok tó bá dájú pé n ta túmọ̀ rẹ̀ sí òǹkọ́ ní túmọ̀ rẹ̀ ọ̀yà kẹ́nìkan ló yóò pè mí kọ́ka kó kí n máa kà fún kọ́ máa túmọ̀ rẹ̀ mighty assist Oya. jẹ́ nǹka fún ọkọ ọmọ tú if I accept what you call me okay the only condition tí màá fi accept ni wípé pé I'm a baby in Islam òun ni wípé kí n ka kíní yìí fún ìwọ mighty assist ìwọ tó péré ní mighty assist a lójú oorun lálẹ́ yìí máa ṣe àṣìṣe o ò ní lójú oorun o pẹ̀lú òru ọlọ́run a lójú oorun torí pé o wà lórí ìṣìnà a fẹ́ tún ọ ṣe o wá ń pè wá ní baby in Islam so wá jẹ́ kí n kà fún ọ fúláṣì mi ní ìsìnkí ń pè ọ fúláṣì mi mighty assist i'm talking to mighty assist now fúláṣì mi báyìí kí n pè ọ pẹ̀lú nọ́mbà rẹ tí ẹ pè mí kí n gbé kó wá níwọ̀n ní mighty assist kí n wá pè ọ́ padà kí n wá máa kakíní kó wá máa tú fáyé ìbẹ̀yẹn la máa hẹ́ndì ìjókòó ìsìn. ẹ kàn jánu lágbárí ẹ yàn lágbárí ẹ sápèmí ló kọ̀ọ̀kan tí ò sí wẹ́kù mi. If you you can call me baby. Eh? Sufism is not meant for babies in Islam. So the person talking is a baby in Islam. Oh my God. This is extremely bad. This is extremely bad. Tí irú ìwọ tó pèrè ní Mighty Assisi, táà mọ́rú tó jẹ́mọ́lé ayé, àmọ́rú tó jẹ́ mọ́nú ẹ̀sìn a tún wá fẹ́ ṣàánú rẹ a fẹ́ pé esi sákìyèsí ọ̀wárì nǹkan kan sọ one o sọ pé tí àìkèsì tí níyà two o sọ pé nta túmọ̀ kọ́ ló yẹ ká túmọ̀ three o wa pè wọlé kó o sọ pé ìwọ wà nínú living witness ọ wà nínú living witnesses ẹni tó ga sí pé ànẹ́bí ò ní mọ́wà kílé ayé ọ̀wá ní sufism is not meant for babies who is baby who is baby you are referring to àmọ́ ti ẹni lórí bá sí àbí orí bá síra rẹ pé you are still a baby I sorry for you I am sorry for you o láti yẹra rẹ wò tó ikú sínú súfí tó ikú sínú súfí so this is your belief this is what you are this is what, what you follow what you practice oh my god àṣẹ ìtì ẹgbàdùn ara báyìí ẹ̀yìn akàbọ̀tà ló wòye pé ọ̀gá yín sọ pé ànẹ́bí rìn káàkiri ayé ẹ̀ẹ̀ka wọlé rí kẹ́ ẹ mọ́ sunkún pé tí ń ti bàjẹ́ ọ̀gá yín sọ wípé nínú àmì tá a máa fi dá yín mọ̀ ni pé ẹ̀yin àtànẹ́bí ẹ̀jọ̀ máa rìn káàkiri ànẹ́bí wa máa bá yín lójúkorojú lójú ayé lẹ́yìn ikú rẹ̀ ẹ̀ ní káwọ́ lórí pé à àrí lè rí àké lè rí à àsorí burúkú gbà ni n ti ń jẹ́ sufism yìí ọ̀wá ni sufism is not meant for babies lọ́mọ mi sí ètí mo sọ náà bàbá láàní géyín lẹ́yìn bàbá láàní géyín jẹ ẹ sì rí pé ẹ sì rí pé àgbàtẹ bá tọwọ́ bò wà lẹ́nu who is baby here I or you I or you if I should accept I'm a baby in Islam then call me now let me read out the text for you kó wá translate ẹ̀ kí ayé gbọ́ káwa wò who is real baby. eléyìí ní you are talking rubbish bàbá ah ok bàbá yín tọkọ pé ànábì tẹ́ ẹ̀ rí ẹ̀ rí gbogbo ìgbà ọ̀n káàkiri ilé yín òun ò sọ rubbish <laughs> ṣáìdì odù oyè ọmọ ah, ṣe o ọmọ ṣe o bàbá yín tọkọ pé ànábì ń káàkiri ayé tó ní ẹ̀ ń rí òun sọ sẹ́ǹsì àbí wọ́n dàbẹ̀ ni pé ẹ nídi àdúrà ẹ nídi àdúrà. ṣé kò sẹ́ni tó fẹ́ bọ́ta tó fẹ́ sọ̀rọ̀ ni? So nobody can answer the question. You are just doing so Sufi dogmatically. So shameful. Jazakallah khaira Afolabi Abiola Yusuf. Hey, tún wo Saheed odò yìí o ah, oh God àṣepọ̀pọ̀ yìí àṣekò wulẹ̀ ní làákàyè ni ó ní why are you using Facebook? I'm using Facebook because of you. I'm using Facebook because of you. That is the that that is the the cheapest and the fastest means of communicating you So I'm here because of you. Okay? Ọlọ́ọ̀bá mi sàánú rẹ̀ ṣáyẹ̀dì odù odù odù odù mẹ́kan ní ọ́ odù oyè odù Why are you using Facebook? I'm using Facebook because of you. It's because of you. Gbogbo atótónu mi tí mo ṣe yìí kẹ́ ẹ lè rí òdodo lódodo kẹ́ ẹ lè dá irọ́ mọ̀ ní irọ́ òdodo ẹ lè tẹ̀lé irọ́ ẹ lè jìnnà sí èèyàn ń sọ fún yín pé ànábì ó ń káàkiri ayé kò jókòó sínú sàárè rẹ̀ gbogbo àwọn wòlíì ní fojú rí ànábì lẹ́yìn ikú rẹ̀ lọ́sàn lóru ẹ lè sọ pé bàbá ilé ti ya wèrè ni ah. ẹ lè sọ pé bàbá tó sọ irú eléyìí pé ó ti ya wèrè. ọwá ní babies in Islam ẹnjìníà tadex prosper niyas ọya ẹnjìníà tadex pèmí pèmí pèmí pèmí pèmí dákun pèmí ní ìsìn kó o túmọ̀ wa fi àlàmìhìn àwọn fi ìlàmìhìn annal awdiya yarawna rasulallahi sallallahu alaihi wasallam yakọ̀ zọ́tàn ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ̀yin ń sún fún yẹn pèpèpèpè ah, kí lẹ̀ ń ṣe bíi kí lẹ̀ ń kí lẹ̀ ń ṣe bíi ọmọ àlè sí náà ah, wọ́n àti ẹbí ṣe bíi ọmọ àlè tí àbàbá yín mò ń káyìn náà ó rèé tí àbàbá yín mò ń ká ó nìyí ẹ pè wọlé ẹ pè wọlé ẹ ń lẹ̀ wò yẹn ó yẹ pè wọlé pè wọlé ẹ dákun ẹ má sì yẹn bí ọkà ah, ilẹ̀ ń sú ẹ bá ní tú ẹ bá ní tú ẹ bá ní tú mọ̀ ẹ̀ka kíá ọ̀yá o. padà tí àbáṣẹ́ tí ó túmọ̀ rẹ̀ nù yín. ẹ lọ pe àwọn bàbá yín jáde kí wọ́n túmọ̀ rẹ̀. Go home, call your fathers in Sufism to come and translate fi ẹ̀ẹ́lámihìm annali awliya'a yarawna rasulallah sallallahu alayhi wa sallam yaqadatan wa annahu sallallahu alayhi wa sallam yahduru kulla majlisin aw makanin aroda bi jasadihi wa ruhihi wa annahu yatasarrafu wa yasiru haythu sha'a fi akitori al-ardi fi al-malakuti wa huwa bi hayatihi التي كان عليها قبل وفاته لم يتبدل منه شيء wa annahu mugibun anil absar kama ghibati al malaikatu ma'a kaunihim ahya'a bi ajsadihim fa idha arada Allahu an yarahu an yarahu 'abdun rufi'a anhu al hijabu fayarahu ala hayhatihi allati kana huwa alayha full stop stop a máa dágbére àwa ò máa lọ lónìí a ó padà wá ní ọ̀la kí gbogbo yín ṣàdúrà pé kọ́lọ̀ ń jẹ́ káàbúrò ẹ̀ mọ́ sùn rẹ kó o kí gbogbo yín ṣàdúrà pé ń jẹ́ kí àbúrò yìí má mì ẹ̀kọ́ yẹ ni ọmọ ń jẹ́ kó sùn rẹ o o. àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànàbí àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múri sádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ máa dájú kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ ọ̀ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ wa káàmẹ́jì kẹfì ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. Mere zagulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn ìdáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ̀ ní gbogbo wọn o. ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó ti jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك gbogbo ẹ̀yin tí mo bá ṣèṣì bù pẹ̀lú àwọn ìsọkúsọ tẹ́ ń sọ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. ṣùgbọ́n ń ta kàbọ́ ọ̀tánu síra yín ẹ lọ bá ń wá ṣéwù sánibí wa máa kí ń lé gẹ́gẹ́ bá a ṣe kàbọ́ ọ̀tánu tí a yín yìí tàbí ṣéwù tí ó kà kíní lórí ètò wa tí ó túmọ̀ rẹ̀ àti tí mo kà lánàá tí ó túmọ̀ rẹ̀ tẹ́ẹ̀ bá wà lè pòdúsì àwọn wọ̀nyẹn bóyá ẹ lè pòdúsì ẹni tí ànẹ́bí wa máa kí lé mẹ́sẹ̀gì tí mo ní fànẹ́bí Muhammadu mo fẹ́ fi rán onítọ̀hún so mo sì gbọ́dọ̀ mọ ẹni tí mo fẹ́ fi ṣe rán tó ti yé ètò bá jẹ́ mí ìbú lọ́rọ̀ yìí ẹ má bínú it is not intentional but accidental okay it is not intentional but accidental mi sẹ́lẹ̀ kí ìbú èmi ìbú yàn mi ṣùgbọ́n ìtọ́ba kàkún ìbú ń bẹ̀ ìtọ́ba kàkún ìbú ń bẹ̀ tí mo fi emotion sọ̀rọ̀ ń bẹ̀ forgive me for that but the fact remains that ẹ jẹ́ ká wúgú tù sí ta kànú tíra sufi gbogbo ẹ̀yin tẹ́ tánàbí wa máa bá lẹ́yìn ikú rẹ̀ ẹ sara yín jọ mo fẹ́ mọ̀ yín afẹ́ mọ̀ yín afẹ́ intaviu yín tó ti yé afẹ́ intaviu yín afẹ́ intaviu yín it's just simple questions simple questions ni déètì wo làlẹ́ ibi tí mo lọ wá bá yín láti ó ti tó gbà mélòó nínú ọdún yìí kí lẹ́jọ́ máa sọ ẹ bá ní ẹ bá ní ẹ bá ní produce audio conversation àti video conversation ẹ̀yìn àtàlẹ́bí ẹ bá ní produce rẹ̀ bákan náà àsòfíà zatu tọ̀ríkọ́ khalafat alislam prógámù yìí ṣé kó kọ́ntínú ni àbí kó stọ́ọ̀pù abámidì ànábì muhammed léèrè sallallahu alaihi wasallam nígbà tí a ti pé ẹ̀yìn tí mò ń sọ̀rọ̀ ọyún ẹ̀yìn náà lànà ìdíwà máa ṣe kí ni ni wàá máa bá ẹ̀gẹ́ tiẹ̀ ẹ̀yìn ni wàá máa bá ẹ̀dákun ẹ̀bá lè lànà ìdíwà muhammed léèrè so bóyá títí ọ̀la ìpàdé tẹ́ ẹ bá ṣe lóru mọ́júmọ́ so nígbà táwa fi ṣe the next episode lọ́la èsì ó ti subhanaka allahumma wa bihamdika ashhadu an la